ètò náà ló jẹ́ ọ̀nà láti ṣe àmúlò àwọn abúlé fún ìpèsè oúnjẹ àgbẹ̀ káàkiri orílẹ̀-èdè yìí èyí tí ilé-iṣẹ́ tó ń rí sí ìmọ̀ ẹ̀rọ àti ti díjítà ṣe àgbékalẹ̀ rẹ̀ láti ṣí ojú àwọn àgbẹ̀ tó jẹ́ ọ̀dọ́ sáwọn àǹfààní tó sodo sínú iṣẹ́ àgbẹ̀ ìgbàlódé láti lè mú àlékún bá ìpèsè oúnjẹ kí iṣẹ́ àgbẹ̀ sì rọrùn fún wọn láti ṣe ó ju ọgọ́rùn-ún àwọn akẹ́kọ̀ọ́ fásitì ìjọba àpapọ̀ fún iṣẹ́ àgbẹ̀ ti Abẹ́òkúta tí wọ́n mú láti gba ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́jọ́ márùn-ún tí yóò mú wọn mọ̀ nípa ọ̀nà ìgbàlódé tí ìmọ̀ ẹ̀rọ nípa iṣẹ́ àgbẹ̀ lè fi ràn wọ́n lọ́wọ́ kí wọ́n lè ṣàṣeyọrí èròǹgbà ìjọba àpapọ̀ ti yíjú sí ọ̀nà mìíràn ìyẹn iṣẹ́ àgbẹ̀ láti fi mú ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí dàgbàsókè àwọn tó jàǹfààní ètò ìdánilẹ́kọ̀ọ́ náà ni wọ́n fún láwọn ohun èlò ẹ̀rọ àti àwọn irúgbìn pẹ̀lú owó láti fi bẹ̀rẹ̀ iṣẹ́ àgbẹ̀ wọn ẹ̀rọ ọ̀hún ni yóò so àwọn àgbẹ̀ tó jẹ́ ọ̀dọ́ ọ̀hún mọ́ orí ayélujára láti máa rí ìsọfúnni tí wọ́n nílò gbà láti lè mú kí ìpèsè oúnjẹ ọ̀gbìn wọn lọ sókè sí i nígbà gbogbo.